Fílípì orí kejì. nítorí náà bí ìtùnú kan bá wà nínú Kristi bí ìṣìpẹ̀ ìfẹ́ kan bá sì wà bí ìdàpọ̀ ti ẹ̀mí kan bá wà bí ìyọ́nú àánú àti ìṣeun bá wà ẹ mú ayọ̀ mi kún kí ẹ̀yin kí ó lè jẹ́ onínú kan kí ìmọ̀ yín kí ó ṣọ̀kan kí ẹ sì ní ọkàn kan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 kì í ṣe nígbà tí mo wà lọ́dọ̀ yín nìkan ṣùgbọ́n pàápàá nísinsìnyí tí èmi kò sí ẹ máa ṣiṣẹ́ ìgbàlà yín yọrí pẹ̀lú ìbẹ̀rù àti ìwárìrì nítorí pé Ọlọ́run ní ń ṣiṣẹ́ nínú yín láti fẹ́ àti láti ṣiṣẹ́ fún ìfẹ́ inú rere rẹ̀ ẹ máa ṣe ohun gbogbo ní àìsí ìkùnsínú àti ìjiyàn kí ẹ̀yin kí ó lè jẹ́ aláìlẹ́gàn àti oníwà tútù ọmọ Ọlọ́run aláìlábàwọ́n láàrin oníwà wíwà àti alárékérekè orílẹ̀-èdè láàrin àwọn ẹni tí a ń rí yín bí ìmọ́lẹ̀ ní ayé ẹ sì máa na ọwọ́ ọ̀rọ̀ ìyè jáde kí èmi kí ó lè ṣògo ní ọjọ́ Kristi pé èmi kò sáré lásán bẹ́ẹ̀ ni èmi kò sì ṣe làálàá lásán àní bí a tilẹ̀ tú mi dà sórí ẹbọ àti iṣẹ́ ìsìn ìgbàgbọ́ yín mo yọ̀ mo sì ń bá gbogbo yín yọ̀ pẹ̀lú bákan náà ni kí ẹ̀yin kí ó máa yọ̀ kí ẹ sì máa bá mi yọ̀ pẹ̀lú ṣùgbọ́n mo ní ìrètí nínú Jésù Olúwa láti rán Tìmótíù sí yín ní lọ́ọ́lọ́ yìí kí èmi pẹ̀lú lè ní ìfàyàbalẹ̀ nígbà tí mo bá gbúrò ìjókòó yín nítorí èmi kò ní ẹni onínú kan náà tí ó dàbí rẹ̀ tí yóò máa fi tinútinú ṣe àníyàn yín nítorí gbogbo wọn ní ń tọ́jú nǹkan ti ara wọn kì í ṣe nǹkan tí í ṣe ti Jésù Kristi ṣùgbọ́n ẹ̀yin ti mọ̀ ọ́n dájúdájú pé gẹ́gẹ́ bí ọmọ lọ́dọ̀ bàbá rẹ̀ bẹ́ẹ̀ ni ó sì ti ń bá mi ṣiṣẹ́ pọ̀ nínú ìrere nítorí náà òun ni mo ní ìrètí láti rán sí yín nísinsìnyí nígbà tí mo bá wòye bí yóò ti rí fún mi ṣùgbọ́n mo gbẹ́kẹ̀lé Olúwa pé èmi tìkára mi pẹ̀lú yóò wà nílọ́ọ́lọ́ mo kà á sí pé n kò lè ṣàìrán epafroditu arákùnrin mi sí yín àti olùbáṣiṣẹ́ mi àti ọmọ ogun ẹgbẹ́ mi ṣùgbọ́n ìránṣẹ́ yín àti ẹni tí ń ṣe ìránṣẹ́ fún mi nínú àìní mi nítorí tí ọkàn rẹ̀ fà sí gbogbo yín ó sì kún fún ìbànújẹ́ nítorí tí ẹ̀yin ti gbọ́ pé òun ti ṣe àìsàn nítòótọ́ ni ó ti ṣe àìsàn títí dé ojú ikú ṣùgbọ́n Ọlọ́run ti ṣàánú fún un kì í sì ṣe fún òun nìkan ṣùgbọ́n fún mi pẹ̀lú kí èmi kí ó má ṣe ní ìbànújẹ́ lórí ìbànújẹ́ nítorí náà ni mo ṣe fi tìtara tìtara rán an pé nígbà tí ẹ̀yin bá sì tún rí i kí ẹ̀yin kí ó lè yọ̀ àti kí ìbànújẹ́ mi kí ó lè dínkù nítorí náà ẹ fi ayọ̀ pípọ̀ gbà á nípa ti olúwa kí ẹ sì máa bu ọlá fún irú àwọn ẹni bẹ́ẹ̀ nítorí pé nítorí iṣẹ́ Kristi ni ó ṣe súnmọ́ ẹnu ọ̀nà ikú tí kò sì ka ẹ̀mí ara rẹ̀ sí láti mú àìtó iṣẹ́ ìsìn sí mi kún.